táwọn àbíamọ wà bí lónìí ni. ọ̀dà lójú ẹ̀mí rẹ ọmọ ò ní kú mọ́ ọ lójú. amen. God bless you. now ìgbà tí wọ́n wá ń sọ fún olórí sinagogu rẹ olórí sinagogu náà pé ọmọ rẹ ti kú. by the time they were giving the leader of the synagogue the bad report about the death of his daughter wọ́n gbà níyànjú àwọn èèyàn gbà níyànjú pé kó má wulẹ̀ yọ Jésù lẹ́nu mọ́ kò sí ní tí Jésù lè ṣe mọ́ sí ní tí ó ṣẹlẹ̀. People decided to console him that it has already finished that nothing can be done by Jesus Christ to this thing that has happened. Jairus was advised not to trouble the master again. wọ́n sọ fún Jérù pé má ṣe yọ olùkọ́ni lẹ́nu mọ́ nígbà mìíràn ẹ̀wẹ̀. sometimes. àwọn nǹkan tí à ń là kọjá. the things we are passing through. àwọn tó rí wa. those that are seeing us. àwọn tó gbọ́ nípa rẹ̀. those that are hearing about it. àwọn tá a fi lọ. those that we reported to. tàbí àwọn tá a fi lọ ṣùgbọ́n tí wọ́n gbọ́ pé nǹkan báyìí là ń là kọjá. but the hard that we are passing through this. wọ́n lè sọ wọ́n lè conclude lọ́kàn ara wọn they can conclude within themselves. pé ká má da ara wa láàmú mọ́. you just have to stop disturbing yourself. eléyìí ò lè ṣeé ṣe. this can never be done. ó da iye àtún wá. it is done no no no. Uh, in uh, fact wọ́n lè máa fi àpẹẹrẹ àwọn tírú nǹkan bẹ́ẹ̀ ṣe tí ò ṣeé ṣe fún. you will see them citing examples of those that have experienced such thing that has never been repaired. kí ló ní í ṣe ọ́nà. what is your problem. oníṣàlẹ̀ ẹnu kan máa ń gùn you are having a pain at the below your stomach. yà á múra o. you have to be very careful. yà á múra o. you, need to go out for this. ó ṣe ìyá kínní. it happen to mothers of this and that. ìpa o. the thing kid her. gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ó lé wọn jìnnà sí ọ. amen. àwọn ni wọ́n wá advice olórí sinagogue pé kọ́mọ̀wulẹ̀ ṣèdààmú mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò níyanjú mọ́. These type of people we are talking about come unto the leader of synagogue and said unto him, You don't need to trouble yourself, no more remedy. Bíbélì wípé nígbà Jésù sì gbọ́ ohun tí wọ́n sọ. But the bible affirms that when Jesus heard what they said. Now it means ó ṣeé ṣe pé wọ́n pe ọkùnrin yẹn sẹ́yìn wọn ò fẹ́ kí Jésù gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ. Ó túmọ̀ sí pé the man was called somewhere separately and where they are telling him they don't want Jesus to hear about this. wọ́n pè sẹ́yìn pé ẹ wá sà. they called him into a secret place. ẹ má yọ. don't bother this man again stop bothering our master. ẹ má yọ lẹ́nu. don't bother to trouble him again. bí wọ́n ti ń sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́. as they were telling him gently. jésù gbọ́n tí wọ́n ń sọ. Jesus heard of it. nígbà míì. sometimes á wípé Jésù ò gbọ́ ohun tí à ń sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa. we may be thinking that Jesus is not hearing those things we are saying secretly. nígbà míì. sometimes. à wípé tàbí àwọn èèyàn ó rò wípé kí là ń tún dára wa láàmú nínú àdúrà sí. people may be thinking that why do we need to trouble ourselves concerning the problems we are having. nígbà míì àti ẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ náà sínú àdúrà mọ́. at times we no want to put such a matter into prayer any longer. but the vat kò fi sínú àdúrà mọ́. even though you are not putting it into prayer. Jésù gbọ́. Jesus heard of it. in that way. advice táwọn èèyàn fún ọ. the advice people are giving you. Jésù gbọ́. Jesus heard of it. èébú tí wọ́n bú ọ nípa rẹ̀. the way they are abusing you about your matter. Jésù gbọ́. he heard of it yóò sì wáyànjú sí. and you find solution to it. ohun tí wọ́n sọ nípa condition rẹ. those things they said about your situation. the fact wípé àwọn ń sọ lẹ́yìn ní kọ̀rọ̀ yàrá wọn. even though they are saying it inside their room. the fact pé wọ́n ń sọ ní òkùnkùn. even though they are discussing you in darkness. the fact pé wọ́n ń sọ lẹ́yìn bí ẹni pé ẹnikẹ́ni ọ̀gbọ́n tí wọ́n sọ. even though they are saying it as nobody hears them mo fẹ́ fi dá ẹ̀yin ọmọ ọlọ́run lójú pé jésù gbogbo ẹ̀. I want to reassure you children of God that Jesus is hearing this. ó máa fún wọn lésì he will answer them. ó máa dá wọn lóhùn. he will reply them. ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ tó rí dáhùn. the question they keep asking you and you cannot answer. tó jẹ́ pé ìdáhùn tó fẹ́ fún wọn kò ju omijé lọ. and the only solution you give them is tears. mo fi ń dá ọ lójú pé jésù gbọ́ gbogbo ẹ̀. i'm going to tell you that jesus heard of it. yóò fún wọn ní dáhùn láìpẹ́ yìí. and he will reply them quickly mo máa ń sọ fún wa pé. I keep telling you. àwọn ìbéèrè kan bẹ tí àwọn èèyàn bá béèrè lọ́wọ́ wa a ní ìdáhùn rẹ̀ lẹ́nu. there are certain questions they ask us but we don't have the response to it. ìdáhùn rẹ̀ àfi ká gba Ọlọ́run láàyè kó dá wọn lóhùn. the only answer to that is to allow God himself to answer them. the fact pé o fẹ́ dá wọn lóhùn ọkàn fẹ́ dá yẹ̀yẹ́ rẹ sílẹ̀ lójú ọmọ aráyé ni. the fact that you want to answer them you want to you want them to be making just of you. the fact mo fẹ́ dá wọn lóhùn ọ fẹ́ fa rúkèrúdò sílẹ̀ láàrin yẹn ni. for the fact that you want to answer them you want to cause commotion among them. pé o fẹ́ dá wọn lóhùn o fẹ́ da bẹtiróòlù sínú àwọn tí ń jóni. the fact that you are planning to answer them i'm telling you you are adding fuel to our they are already burning fire. ọlọ́run yóò dá wọn lóhùn. and God will answer them. mọ́mí ọlọ́run ó dá wọn lóhùn. amen. bọ̀dá mi ọlọ́run máa dá wọn lóhùn. amen hallelujah hallelujah hallelujah hallelujah. nígbà tí Jésù wá gbọ́ ohun tí wọ́n wí. having heard what they are saying. ó gbọ́ advice tí wọ́n fún un. he heard the advice given to the man. ó gbọ́ ìmọ̀ràn tí wọ́n fún ọkùnrin yẹn. he had the counsel given to him. Jésù wá sọ fún un pé. and Jesus said unto him. "Ma bẹ̀rù. fear not ságbàgbọ́ nìkan. just believe. má bẹ̀rù. fear not. ṣe é rí ìdáhùn jésù pé má bẹ̀rù yẹn. the answer given by jesus that says fear not. ohun tó ń túmọ̀ sí nípa ìtumọ̀ tí ẹ̀mí máa fún mi ni pé jésù ń sọ fún ọmọkùnrin yẹn wípé don't change the picture. it means jesus was answering the man telling him má yí àwòrán yẹn padà. sórí àwòrán tó o ní lọ́kàn rẹ. your imagination right in your heart. tó mú kó o kú òǹlé. that allow you to live home. tó o fi wá bá mi pé kí wá mú ọmọ rẹ lára dá. to come and heal your only daughter. má yí padà lọ́kàn rẹ. do not change it. ìtumọ̀ má bẹ̀rù ẹ̀ nínú. that is the meaning of the phrase fear not. má torí ohun tí àwọn wọ̀nyí sọ ìròyìn tó gbọ́ ní ìsìn because of that news you heard of it. yí àwòrán tó o ní lọ́kàn padà. don't ever change your imagination about it. n tó o ní lọ́kàn ni pé ọmọ rẹ ṣàìsàn mo sì ní agbára láti mú un lára dá now ìgbà tó wá gbẹ́ròyìn yìí má jẹ́ kí àwòrán yẹn yí padà agbára sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. once you believe that your daughter is ill and I am able to heal him you don't need to change that thought the power still remains. ohun tí jésù ń sọ fún un nípa pé má bẹ̀rù ságbàgbọ́ nìkan. what Jesus is saying about fear not. tó ń túmọ̀ sí ni wípé. means that. má yí ìgbàgbọ́ rẹ padà. don't turn around your faith. nínú ntọ́láhùn lè ṣe nítorí ntáwọn èèyàn sọ. God uh, can do about what people are saying má yí ní o gbàgbọ́ pé ọlọ́run lè ṣe padà nítorí report táwọn èèyàn fún ọ. don't change your faith because of the report you are being given by your people ìyẹn ìyẹn tó ń túmọ̀ sí ni wípé. and that simply means. don't submit your life to the negative report of man. má yọ̀ǹda ayé rẹ fún àwọn ìròyìn tó lòdì fún ènìyàn. má sọ̀rẹ́ńdà fún ìròyìn tó lòdì tí wọ́n sọ yẹn. do not surrender your life to the negative report you have been given. the picture of your heart. àwòrán ọkàn rẹ yẹn. that God is able. the picture of your heart. that with God all things are possible. the picture in your heart. that even when they say no way God can make a way. the picture of your heart. even when doctors say medically there is no solution you know that doctors care but God cure. àwọn oníṣègùn òyìnbó kan ń gbìyànjú ni ọlọ́run ló ń wòsàn. kò sóògùn òyìnbó tí máa ń ṣèwòsàn. there is no medicine that aid. ẹ lọ bá mi béèrè lọ́wọ́ gbogbo àwọn dókítà apology sir. go and find out from all doctors. kò sí oògùn òyìnbó. no medicine. tí máa ń ṣe ìwòsàn. that ails. ó máa ń suppress yẹn ni. it only suppresses tó bá suppress yẹ. when suppresses a bit. yóò fún ọ ní side effect mi. it will give you another side effect. tó máa yanjú. that you be battling with. healing. ìwòsàn. belongs to God. ọlọ́run ló ní. healing. ìwòsàn. belongs to God. ohun tí ọlọ́run ni. that is why ẹni tó ní hypertension tí ò bá tọ́lọ́run ọ̀bá wòsàn yóò máa lo oògùn hypertension tí èèwọ̀ kò tó ní. That is why somebody with high blood pressure, if God fails to heal him, such a person will keep managing it till death. Tí oògùn yẹn bá lágbára àti mú hypertension kúrò ní, ó yẹ kó lò lẹ́ẹ̀kan, ó wá pọ̀ jù ẹ̀ẹ̀mejì. Káti ẹ̀ wá sọ pé rárá ru ẹ̀rí ẹ̀ẹ̀mẹ́ta kó sì má lò mọ́ láéláé. Irọ́ ni o, yóò máa lò lọ, yóò máa lò lọ tí wọ́n fi fi eru fún eru àfi ń bá wòsàn lókù. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ ń bí tẹ́ wà lábẹ́ oògùn yẹn lórúkọ jésù lónìí ẹ gba ìwòsàn yín báyìí. amen. don't change your picture don't change the picture of your heart. yí àwòrán ọkàn rẹ padà. don't change it. má yí padà. because of the negative report. nítorí ìròyìn tó lòdì tó ti gbọ́. because of they say that your husband has a low sperm count. torí pé wọ́n ti sọ pé àtọ̀ ọkọ rẹ kò lè dán mọ́mọ́. low. ó pé ẹyin ibẹ̀ ó kéré níye ìwọ ò ti rí no sperm count tó dẹ̀ bímọ ni. haven't you a person with no sperm count and that gave birth to a child. ṣebí tọkọ rẹ lóò ni. your husband's one is low. no nkọ. what of somebody with no no no sperm count dẹ̀ bímọ. no no sperm count gave birth to a child. tí no bá bímọ kan. if no can give birth to a child. ó kí low bí mẹ́rin. i think low should give birth to four. glory to God. hallelujah don't change the picture that you have about God. má yí àwòrán ọkàn rẹ padà nípa ọlọ́run. just because of what he say. nítorí àwọn nǹkan tó ń gbọ́ tó lòdì. don't submit to the report of man. má yọ̀ǹda ara rẹ sí àgbékalẹ̀ àwọn ènìyàn. just because they think or tell you that your situation is above what God can rectify. nítorí pé wọ́n ti sọ fún ọ pé n tó ń ṣe ọ́ eléyìí ti kọjá n tọ́lọ́run lè ṣe. there is no circumstances that is bigger than what God can rectify. kò sí nǹkan náà tó ṣẹlẹ̀ tí agbára ọlọ́run ọ̀ká láti wá ìyanjú sí. don't try the alternative. má wá ọ̀nà mìíràn mọ́. don't try your own way. má wá ọ̀nà tirẹ̀. sarah did it he regretted it. sarah gbìyànjú rẹ̀ ó kábàámọ̀ gbẹ̀yìn. sarah did it and he regretted she regretted it. sarah gbìyànjú rẹ̀ ó fi kábọ́nú. God can never be too early and he can never be too late. Ọlọ́run ò lè yá jù kò dẹ̀ lè pẹ́ jù. And God never can never be too late. Kò lè pẹ́ jù. And can never be too early. Kódà kò lè yá jù. His time is his time. Àkókò Ọlọ́run àkókò Ọlọ́run ni. His time is his time. Àkókò Ọlọ́run àkókò rẹ̀ ni. And God's time is your time. Àkókò Ọlọ́run yẹn ó ní àkókò tiẹ̀. And it's always the best. Òun ló lè dára jù. He will give you the best today. Yóò fún ọ ní ohun tó dára jù lónìí. He will give you the best today. Amen another concluding interesting part of this story is this. àwọn nǹkan mìíràn tó yẹ ká tún wò lórí ọ̀rọ̀ yìí ni pé. in verse thirty-seven. ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. mark five thirty-seven. ẹsẹ̀ ìkẹtàdínlógójì. and he did not let anyone come with him but peter and james and john the brother of james. kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ̀hún lẹ́yìn bí kò ṣe pétérù àti jacobu àti johannu arákùnrin jacobu. very very interesting. eléyìí máa dára gan. and it's a very it's a con it's a good conclusion for this. kódà ìparí tó dáa fún irú ẹ̀kọ́ báyìí. àwọn ènìyàn ló fẹ́ change ìgbàgbọ́ ọkùnrin yẹn. people are trying to change the faith of this man. ṣùgbọ́n àti jésù délé. but when jesus got home. ó bá àwọn èèyàn tí ń sun ẹkún. he made people weeping kò jẹ́ kí anybody wọlé pẹ̀lú rẹ̀. he didn't allow other people to enter into the room with them. àfi àwọn kákọ́sì ẹ̀ except his carcass. àwọn tó gba ìtòhún gbàgbọ́ gbọ́. those who support his vision. ìfà kìí ṣe gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló tẹ̀lé. not all his disciples follow him. kìí ṣe gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló tẹ̀lé. not all his disciples follow him. àwọn tó gba ìtòhún gbàgbọ́ gbọ́ ni. those who believe the things he believed. àwọn tó gbàgbọ́ nínú ohun tó lè ṣe. those who believe in what he can do. àwọn tó gbàgbọ́ nínú ohun tó jẹ́. those who believe in what he is. àwọn tó gbàgbọ́ nínú èrèdí ìwáyé rẹ̀. those who believe about the purpose of coming to die. àwọn tó gbàgbọ́ nínú ìran tó ní. those who believe in his visions. kí ni ìdí tí jésù ò fi jẹ́ kí gbogbo èèyàn wọlé. why didn't he allow all others to enter. jésù mọ̀ pé. because he knew. òun nílò àwọn ènìyàn tí wọn ò ní máa kú ẹ̀sán in tó jẹ́. because he knew he needed those people that would not be questioning what he is. ó mọ̀ ó mọ̀ pé òun nílò àwọn ènìyàn tí wọ́n gbàgbọ́ nínú ohun tí Jésù náà gbàgbọ́ àti ideology rẹ̀. he knew that he needed those people that believe in what he believe and his ideology. listen to me today. gbọ́ mi lẹ́nìí with God all things are possible. pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. but ṣùgbọ́n. you need people that will agree with you on that. o nílò àwọn tí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ lórí eléyìí. before you can see the possibility of God. kó o tó lè rí ṣíṣe sí ọlọ́run. if you have people close to you. tó o bá ní àwọn èèyàn tó súnmọ́. who are constantly tearing your faith apart. àwọn tó máa ń fa ìgbàgbọ́ ya people who pull you down in the pedestal of faith. àwọn tó máa ń fa èèyàn sẹ́yìn lórí àtẹ̀gùn ìgbàgbọ́. people who usually pull you down on the ladder of faith and spirituality. àwọn tó ṣetán láti yẹ àkàbà ìgbàgbọ́ mọ́ ẹlẹ́sẹ̀ telling you how it is not possible. tí ń sọ fún ẹ pé bí ò ṣe lè ṣe é ṣe. telling you how it is not sensible. tí a fi sọ fún ẹ pé bí ò ṣe mọ́gbọ́n wá. telling you how it is not reasonable. bí a ṣe sọ fún ẹ pé n tí ò mọ́pọlọ wá ló ń ṣe. telling you how it is not logical. bí a ṣe sọ fún ẹ pé kò sí ètò àti ìgbékalẹ̀. telling you how it is not psychological. bí a ṣe sọ fún ẹ pé kò ní ṣe pẹ̀lú èrò. telling you how it is not philosophical. bí a ṣe sọ fún ẹ pé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọgbọ́n. there is need for you to close door at them kò má close the door of your life at death. tilẹ̀kùn ayé rẹ mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀. otherwise. bí bẹ́ẹ̀ kọ́. ọkàn máa ń fetí gbọ́ pé with God all things are possible you will never see the possibility of God. you just be hearing pé fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ṣùgbọ́n irú ènìyàn bẹ́ẹ̀ kò ní rí ṣíṣe ṣe ọlọ́run. if you have people close to you. bí o bá rí àwọn tó súnmọ́ who constantly telling you. tí máa ń sọ fún ọ ní gbogbo ìgbà. how you will never accomplish your dreams. ètò fẹ́ ṣe kò ó lè jù fún ọ. Oh, this is more is beyond kì í ṣerú ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀. it's not meant for somebody like you. kò wà kí ló gbẹ́kẹ̀lé gan. what do you rely upon. kí ló gbójúlé gan. what is your pillar. ẹnìkan dàwọ̀ ọ́ tẹ́rẹ̀. somebody tried and failed. tó ní nìyẹn these are your friends. ó sọ̀rọ̀ rẹ fún wọn wọ́n ní you open your vision unto them. kò wà fún rúwọ́ báyìí. they said it's not meant for somebody like you. ta ló wá wà fún. who is for whom. ara mò ń sọ fún ẹ lónìí. i'm telling you today. gbogbo àwọn tí ó lè le láti fi láti láti keep ara rẹ at distance with them. it may be very difficult for you to keep them away. but you must understand according to the principle of Jesus Christ. Má òye eléyìí gbọ́dọ̀ yí ẹ gẹ́gẹ́ bí àgbékalẹ̀. According to the practice of Jesus here. Gẹ́gẹ́ bí àmúlò ti Jésù Kristì. You need to understand that it is scriptural to keep them at distance. O gbọ́dọ̀ ní òye pé ó bá Bíbélì bú pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ kó o ya jìnnà sí wọn. Keep them at distance jìnnà sí wọn rere. àwọn tí ń sọ fún ọ wípé. those that are telling you that. ṣé ìyàwó rẹ yìí náà lọ máa dúró tì so you are still staying with this of five ten years I don't give back to a. time. lọ́dọ́gbọ́n sí níbòmí. it's better you go somewhere and try it. they are not your friend they are your enemies irú àwọn èèyàn yìí kì í ṣe ọ̀rẹ́ rẹ ọ̀tá pọ́nbélé keep them at distance. yàgò fún wọn pátápátá. àwọn tí ń sọ fún ọ pé. those that are telling you that. orúkọ jésù nìkan lọ gbẹ́kẹ̀lé. so you are still relying on the jésù jésù nìkan náà ni don't let Jesus alone. mọ dira o. it's better jẹ o. it's better you o. lọ bá àwọn àgbààgbà. go and meet the elderly people. àwọn tó fẹ́ bà tiẹ̀ jẹ́ nìyẹn. these are the set of people that are there to ruin. nínú ìjọ yìí. in this church. mo ti rí ẹnìkan. seen someone. tó mú ẹni ẹnìkan. that took another. lọ sílé alájò. to somewhere else. bẹ́ẹ̀ ni sà ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. about five years ago òun ló invite alájò ilé wòlíì ni wọ́n pè é. to a prophet. wòlíì fún un lọ́sẹ̀. he gave them the soap. ó fún un nípara. and the cream àti àwọn kankan. and some other things. ẹni tó mú lọ yẹn. the person that iná ló pe ọkọ rẹ̀. is the one that called the husband. pé kó lọ túnú báàgì. péyàwó rẹ̀ ń tojú wọlé. something inside the ọkọ travel down. husband came down. from abroad mi ní dàpọ̀ lu yẹn. came from abroad. láti wá wò ó bá níbi tí ọ̀rẹ́ ìyàwó sọ fún un he met the chance where the woman. ẹn tó mú lọ bẹ. the person that took her there. ọ̀dàlẹ̀ ẹrú díẹ̀ ló the house is always disorganized. ọpẹ́ lọ pé ọlọ́run. it's only God. àti àdúrà májẹ̀mú lórí pẹpẹ yìí. prayer of covenant on this altar. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. but I thank God. pé. that. adákẹ́dájọ́. that God that is able to judge all things perfectly. bẹ́ẹ̀ láàyè síbẹ̀. he is still alive. ọmọbìnrin yẹn dì sínú the woman is. ó lóun ní I will never forget her. ọdún kìíní kò dáríjì. the first year she didn't forget. ọdún kejì kò dáríjì. she didn't forgive her. nǹkan nǹkan ọ̀lọ́ dáadáa. and things are not going well ọdún kẹta kò dáríjì. the third year. ní ọjọ́ kan mo ní arábìnrin. one day I called her. n ti ń dàrú tá à gbàdúrà tí o ti tò yìí. we have been praying we are trying to. ọ̀rọ̀ àpò tí ì dáríjì obìnrin yìí. that you have not forgiven this woman. lórí pẹpẹ yìí. on this altar. ó ní mo dáríjì lónìí. said I forgive her. ní ọjọ́ tó dáríjì. the day the woman forgive the other woman mi ò ní sọ tó ṣẹlẹ̀ sọ́mọ tibí. I will not tell you what happened to the other woman at the other end. adákẹ́rẹ́jọ́ ń bẹ lẹ̀. ara brethren mo bẹ̀ ọ́ ni. I am still appealing to you. gbogbo orú èèyàn bẹ́ẹ̀. all these kind of people. má jẹ́ wọ́n bá wọlé. leave them away. tilẹ̀kùn bá wọn síta. lock them out àwọn tí ò ní jẹ́ kí ìgbàgbọ́ rẹ ṣiṣẹ́. those that will not allow your faith to work. àwọn tí ò ní jẹ́ kó o mọ títóbi agbára ọlọ́run. those that will not allow you to experience the greatness of God. àwọn tí ń fà ọ́ bọ́ ní àkàbà ìgbàgbọ́. that are drawing you back from the ladder of progress. àwọn tí ń tì ọ́ ṣubú ní pẹpẹ ìgbàgbọ́. those that are pushing you down from the altar of faith. àwọn tí ń sọ fún ọ pé kò lè rí bẹ́ẹ̀. those that are telling you that this will not be possible. àwọn tí ń sọ fún ọ pé kò lè ṣeé ṣe. this will not be possible. àwọn tí ń sọ fún ọ pé kò dọ́gbọ́n sí that I say go and do something It is scriptural. Ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. That you keep them at distance. Pé kó o ṣe wọn mọ́ta. You need people who will say. O nílò àwọn èèyàn tí ó sọ pé. If you are bold enough to believe it. Tí o bá lè gbàgbọ́. Count on me. Gbà mí gbọ́. I am bold enough to agree with you. Mo gbàgbọ́ pẹ̀lú rẹ. You need people ó nílò àwọn ènìyàn. who will say. tí ó sọ wípé. if you believe you can achieve this. tó o bá ti gbàgbọ́ pé yóò ṣeé ṣe. you believe you can you can you can you God can restore your marriage. tó o ti gbàgbọ́ pé Ọlọ́run lè dá ayé rẹ padà. if you believe that God can restore your health. tó o gbàgbọ́ pé Ọlọ́run lè dá àlàáfíà rẹ padà. if you believe that God can restore your womb. Ọlọ́run lè dá ilé ọmọ rẹ padà. count on me. gbà mí mo gbàgbọ́. I am on board. I am all for you. We will believe together. You need these people. Jésù wọ́n ní Jésù wọlé. Jesus entered. Ó ti wọ́n ta. He locked those people outside. Ọlọ́mọ ó bá wọn tí ń sunkún. He met those that are weeping. Wọ́n ń sunkún wọ́n ń ké. Weeping and crying. thirty nine. verse thirty nine. Nígbà tó sì wọlé, ó wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ̀ sì ń sunkún. Ọmọ náà kò kú ṣùgbọ́n sísùn ló sùn forty. Wọ́n sì fi rẹ́rìn ẹlẹ́yà. Ẹ dákun sá àwọn tí ń sunkún nìsín. Níbo lẹ́rìí ti wá? Where did they come from? ọba àwọn sunkún. they are weeping. ebe kú tí ẹ sọ ni pé ọmọ tó kù yìí ó dùn wọn. this they are this that that it pains them. tókù bá kú ẹkú tí ẹ sọ ni pé ẹ fẹ́ kó lọ a fẹ́ kó lọ a fẹ́ kó lọ bí àǹtí àìtọ́pẹ́. Ntí fẹ́ kúnnu. That is the meaning of the tears. Ntí mo rò pé máa fẹ́ kún bí òkú nìyẹn. I believe that is why they are weeping when someone dies. Ṣé ìbá sọ ọmọ olóòkú ti ń sunkún torí pé kò sówó tè sunkún? If not because we are weeping. Rọ́n ká máa sunkún pé ah, mama ẹ̀dẹ̀ á kú báyìí kò sówó lọ́wọ́ wa wọ́n lè máa sunkún yẹn. But original ẹ̀ kún fọ́ọ̀kù ni pé ẹ fẹ́ kó lọ for the dead person it means i don't want her to go. àwọn tí wọ́n ń sunkún yìí. those people that are crying. bí ẹni pọ́dọ̀ wọ́n. as if it's pain. nígbà tí ẹni tó lè mú ọmọ yẹn padà dé. when the person that has the power. wípé come on ẹ panu mọ́. keep short. ọmọ yìí yóò kú. it's not dead. ó sùn ni. it's slept wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn lẹ́yà. they started laughing it's conflict. wo gbogbo àǹtí máa ń sunkún fún ọkọ ní sunkún fún ọ. not all those that are. yẹyẹ ni wọ́n ń ṣe they are making jest of. gbogbo àwọn tó rò pé òun fọ̀rọ̀ rẹ lọ wọ́n ń pìtì rẹ yẹ̀yẹ́ rẹ ni wọ́n ń ṣe lẹ́yìn. why should you believe in those people? why should you believe in those people? and you change the picture of your mind. of what God can do. you need to pray. o nílò yà ó yà wọ́n. that God should separate you from lè bá rí ògùn Ọlọ́run. rise up on your feet. kálá so tabaraka ẹ̀ka yẹn bá sọ̀tòlíà. Lift up your hand and thank God for His word. Ẹ ọwọ́ yín sókè ká ẹ máa yìn fún iṣẹ́ rẹ̀. Thank God for His word. Ẹ máa yìn fún iṣẹ́ rẹ̀. Thank God for His word. Ẹ yin Ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ yìí. Tó ti gbọ́ lónìí. The word you today. Dúpẹ́ pé Jésù gbọ́ ntọ́ ńlá kọjá. Jésù mọ ntọ́ ńlá kọjá. He knows what you are O lè dúpẹ́ máa bí. You should be thanking him. Àwọn èèyàn ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti sá ìgbàgbọ́ rẹ lọ́gbẹ́. people have wounded your faith. wọ́n ti ní kò ṣeé ṣe. he said it's no more possible. wọ́n ti ní gbólógbó rí. have you ever had such a thing. ẹni tí ò ní lé ọmọ bó o ṣe lè bímọ. that woman Give birth to a child. wọ́n ní wọ̀kẹ́. you ìwọ tó o ní fibroid o lè bímọ. fibroid you can't give birth to a child. wọ́n ti sá ìgbàgbọ́ rẹ lọ́gbẹ́. they wounded your faith. torí ẹ̀ ló fi dúpẹ́. and that is why you are not. gbọ́n sókè olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. I say no. Lord, thank you. Torí kò sí tó lè ṣe. Yes, with all things are possible. Gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ. Therefore the power with you. Kò sí tó lè ṣe. Nothing is impossible. Ó yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ. Keep thanking him. Ohun gbogbo ló lè ṣe. Ohun gbogbo ló lè ṣe. Ohun gbogbo ló lè ṣe. Ọlọ́run ayérayé dúpẹ́ o. Ohun gbogbo ló lè ṣe. jùlọ fìgbàgbọ́ kọrin yẹn ohun gbogbo ló jùlọ ọlọ́run ayérayé ó dẹ̀ sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ohun gbogbo ló jùlọ. kò sóhun tá ò lè ṣe fìgbàgbọ́ kọrin yẹn kò mà sóhun tá ò lè ṣe kò mà sóhun tá ò jù lọ ọlọ́run ayérayé gbogbo la lè ṣe. gbogbo la lè ṣe. ayé alága bá sọ̀tò nìyẹn. gbogbo la lè ṣe. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ṣé ẹni bá ń fi ìgbàgbọ́ yẹn. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi. olúwa máa dìde máa báyìí. kílẹ̀ ò lè ṣe. tàn jẹ. separate me from those that are defiling my faith. àdúrà yìí lè má jọ ọ lójú. you may not understand that language. ṣùgbọ́n tó o bá gbà tọkàntọkàn. but if you can pray wholeheartedly. tó o bá gbà bí ẹni pé o rà jẹ́ kan tó fẹ́ pa ọ́. if you can pray as if there is a will that plan to kill you wàá mọ̀ pé ọlọ́run lè ṣe tí o rò pé kò lè ṣe yẹn. we know God can do that thing you think cannot do. ẹ porúkọ Jésù tó. call the name of Jesus Christ. bàbá mi o bàbá mi o. my father my father. yà mí yà gbogbo àwọn tí ń ba ìgbàgbọ́ mi jẹ́ nínú rẹ. protect me from those that are. ó yẹ dùá. maraba separate me from people that destroy my faith. separate me from them. I know that prayer may not be sweet to you, but it says it's a prayer you must pray for God to do what He will do. I am not here to give you a sweet prayer. I am here to give you a scriptural prayer. It doesn't matter your opinion. The Bible opinion is the, is the best. Separate me, oh Lord, from wrong people, faithless people, the unbelieving believers. Separate my life from them. Separate them from me. Separate me from them in your own way. Ní ọ̀nà ara rẹ Ọlọ́run, yà mí yà gbogbo àwọn tí ń dín ìgbàgbọ́ mi kù. Thank you, Father. ní orúkọ jésù ní agbàdúrà. amen. mo fẹ́ kó gbàdúrà. i want you to pray. lord. olúwa. heal my wounded faith. olúwa wo ìgbàgbọ́ mi tó ti gbọgbẹ́ sàn. Hmm. ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọgbẹ́ wọ́n ti sá lọ́gbẹ́ sá. it has been wounded. díẹ̀ a kàn wá sọ́ọ̀sì ni. even though you come to church. kò sí nǹkan kan mọ́. nothing is there again. mo dẹ̀ mo kọ́ wa alákọ̀ọ́kan bí ọdún méje sẹ́yìn. and I taught us a lesson at seven years back. bẹ́ẹ̀ máa tún wa kọ́ lẹ́ẹ̀kan sí. maybe I will repeat the lesson. ogun aṣòro bájà àtọ̀nà àbáyọ. the battle that is difficult to face and the way out. mo fún wa ní ogun márùn-ún gbà yẹn. I gave you five. ẹlẹ́ẹ̀karùn tí mo ló le jù ń gbà yẹn. the fifth one that is the toughest. ó ní pé ogun àìgbàgbọ́ nínú ilé ìgbàgbọ́. is lack of faith even in the home of faith. unbelieving believers. àwọn aláìgbàgbọ́ tó ń ṣe bí onígbàgbọ́. ìyẹn ló le jù sá these are very terrible battles. tẹ́ kunu ṣọ́ọ̀ṣì sá. when you have this type of people in the church. ṣọ́ọ̀ṣì yẹn lè last. the church may not last. torí kò ní sí ìyanu kankan. because they will not experience àlùfáà ọmọ sasókè sasódò. you will start just see them roaming pastor ọmọ gbàwẹ̀ lórí òró. the pastor be fasting in vain. because gbogbo àwọn tó kójọ they are unbelieving believers. because they are presenting themselves as if they believe. wọ́n ti gèsè ti ibi tí wọ́n rò pọ́lọ́ lè ṣe dé wọ́n ti ṣe gbèdéke ibi tí agbára ọlọ́run lè dé. gèsè ti ti wà. gbèdéke yẹn ti wà ń bẹ̀. kò sí ní tẹ́lẹ̀ máa sọ wí pẹ́pẹ́. there is nothing you can say on the. wọ́n máa yín mú sí ọ láti inú ọkàn wọn ni. they making mockery of you. ẹ gbàdúrà. let us pray. ìgbàgbọ́ mi ta sá lọ́gbẹ́. wound that faith. olúwa bá ń wò sàn láàárọ̀ yìí. heal it. ó yá àdúrà. Ah. heal my wounded faith ìròyìn ẹlẹ́jẹ̀ ti sá ẹlòmíì lọ́gbẹ́. economic situation ó ti sá ìgbàgbọ́ ẹlòmíì lọ́gbẹ́. Nigeria situation has wounded many faith. Friends, heresies, fake prophets, fake teachers has wounded many faith. Ask God to heal that wound. Ask God to heal that wound. Ask God to heal your wound. Irakaba Sontolia. Maraka Santalaba. Yekekeke. Heal my wound. Ìgbàgbọ́ mi ta sálọ́gbẹ́. Ìwọ náà ti ń gba nǹkan mi mara. O ti ń gba nǹkan mi mọ́ra. Wọ́n ń fún ọ lẹ́yìn ọ̀ ń Wọ́n ń fún ọ ìwọ náà ìwọ ìwọ. Ìwọ náà o ti ń gbà yẹn mọ́ra. Lord my wounded faith. Heal my wounded faith. In the name of Jesus. In Jesus' name we pray. Amen. Àwọn ẹlòmíràn economic situation wounded your faith. Some people their faith are wounded due to economic situation. Many people here your marriage has wounded your faith. Ìgbéyàwó ti sá ìgbàgbọ́ ẹlòmíì lọ́gbà. Many people are here fake teachers fake prophets they wounded your faith. àwọn olùkọ́ òdì àwọn wòlíì òdì wọ́n ti sá ìgbàgbọ́ àpọ̀lọpọ̀. many people here social media has watered your faith. àwọn tó ń ṣẹlẹ̀ lórí tó ìròyìn tó ń gbọ́ lórí àwọn àtàlẹ́dára ó ti sá ìgbàgbọ́ lómi àlọ́gbẹ́. audio visual television has wounded many faiths. ẹ̀rọ amóhùnmáwòrán àti àwọn nǹkan míì ó ti sá ọ̀pọ̀lọpọ̀ lọ́gbẹ́ nínú ìgbàgbọ́ wọn. I pray today as you have prayed as you have prayed. bí ẹ ṣe ń gbàdúrà. I pray for you. Mo gbàdúrà fún yín. May God Almighty heal your wounded faith. Amen. Gbogbo ìgbàgbọ́ tó ti gbọgbẹ́. All the wounded faith. Ìgbàgbọ́ tí a ti sá lọ́gbẹ́. The wounded that have been wounded. Nígbà ṣe rán láàárọ̀ yìí nìyẹn. That is the way I was sent this morning. Olúwa ni ẹ má ẹ má ké lásán mọ́. You don't just cry in faith. Jẹ́ kí n wo ìgbàgbọ́ wọn sàn. Let me read their faith. There are many unbelieving believers here. Ọ̀pọ̀lọpọ̀ aláìgbàgbọ́ ló wà níbí. Mo gbàdúrà fún yín torí pé iṣẹ́ wa lórí yín ọ̀gbọ́dọ̀ dá sí òfo mo dẹ̀ gba àdúrà fún yín gbogbo ìgbàgbọ́ tí ń bẹ ń bí tá a sá lọ́gbẹ́ ìrẹ̀wẹ̀sì ti bá a kò sí tí ò lè gbà mọ́ ó ti ń lọ sí wá torí bọlé tojú bọlé ló dò lọ wá lọ ẹ̀yìn ìgbàgbọ́ tó pé ìwọ gẹ́mọ̀ pé ìwọ náà ó ti ń gbarú yẹn lónìí ìgbàgbọ́ yẹn kólúwa kó wò sàn báyìí. amen amen amen ẹgbẹ́ yọkan sí. pray one more. lord olúwa. I declare today. mo kéde ẹ lónìí. my faith will not fail any longer. ìgbàgbọ́ mi ò ní já mi kulẹ̀ mọ́. ìgbàgbọ́ mi ò ní yẹ̀. my faith will not fail any longer. ìgbàgbọ́ mi ò ní já kulẹ̀ mọ́. ìgbàgbọ́ mi ò ní já kulẹ̀ mọ́. mo fẹ́ kó kéde rẹ̀ ni. I want to make that declaration. olúwa lónìí. today. mo gba orí ọ̀fẹ́. I receive the grace. mo gba agbára. I receive the power. ìgbàgbọ́ mi nínú rẹ. my faith in you. kò ní yẹ̀ mọ́ láéláé. will not be wounded. ó yẹ àdúrà. My faith in you will not fail. Rẹ́gẹ̀tọ̀rọ̀ àbàṣàkàyàbà. Ẹsẹ̀ tó ra baba. Ìgbàgbọ́ mi ò ní yẹnu rẹ̀. Ìrè ìjẹ́ mi ti lẹ́gùn. Orí ọ̀fẹ́ rẹ̀ kò yí padà. Kò ti wú kí jìnnà lé tó. dákọ̀ró mi kò níyẹ. Mm-hmm. grace. mo gba agbára. I receive the power. ìgbàgbọ́ mi ò ní yẹ̀. my faith will not fail me. màá jẹ mu wá tí ẹ jẹ rẹ lèmi ò rọ mọ́. not fail. My faith will not fail in you. Oh Lord Jesus, my faith will not fail. Oh Lord Jesus, I hang on you. My faith will not fail. For I know by faith I can receive all things from you. Thank you, Lord. In Jesus' mighty name, we are praying. Amen. Ọbẹ̀ kò wá gba eléyìí. I want you to pray this. Kí n tó gbàdúrà fún ìsọ̀rí àwọn èèyàn mẹ́ta yẹn. Before I pray for other group of people. Ká yálù sàtàbàbà. Olúwa. Lord. Níbi tí ayé ti rò pé ti tán. Where people think it is already finished for me. Olúwa fi ara rẹ̀ hàn. God manifest yourself. Gẹ́gẹ́ bí alágbára jùlọ. As a the mighty one. Ah! Ọ̀yẹ́ kọ́ta rò wípé. Hey ọlọ́run mi ò sí láyé fi ara rẹ hàn bí alágbára. gbogbo tí máa ń bẹ nínú ẹni kò fi gbàdúrà yìí. pray with all the strength in you. ibi tí ìmọ̀ ìjìnlẹ̀ ti sọ pé ó ti tán. where science says it's finished. where science say it is finished. níbi tí ìmọ̀ ìjìnlẹ̀ sọ pé ó ti tán ọlọ́run mi o. oh my lord. fi ara rẹ hàn bí alágbára. manifest yourself as a mighty God. fi ara rẹ hàn bí ẹni tí kò sí tí ò ṣeé ṣe fún. manifest yourself as with God at all. wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. you will call Jesus name once. wàá pariwo bàbá mi o. father. bàbá mi o. father. níbi tí ayé ti rò pé ó ti tán fún mi. some people say. olúwa lónìí yìí. oh lord. fara rẹ hàn bí alágbára. ó yá àdúrà. Baba. Jesus the Almighty ó kù ìṣẹ́jú mẹ́ta olúwa fara rẹ̀ hàn bí alágbára. Eye ke boro so bayaka, múra hàn ó bí alágbára, bí ara rẹ̀ hàn ó. bí alágbára kábàkàbà fi ara rẹ hàn o bí alágbára kásákàwà fi ara rẹ hàn o eyegeba fi alágbára eyegegege fi ara rẹ hàn o Jésù fi alágbára lórí ọ̀rọ̀ yìí o fi ara rẹ hàn o fi alágbára yẹ gàgàgàgà fi ara rẹ hàn bí ara rẹ̀ mọ́ bí ara rẹ̀ mọ́ gbàdúrà gbàdúrà. ìyá alágbára. o. Iaragara! Iaragara! Viara, Viara, Viara, Viara, alágbára fi ara rẹ hàn o fi alágbára fi ara rẹ hàn o fi alágbára fi ara rẹ hàn o fi alágbára fi ara. Jesus' name, it is done. Amen. Concerning your situation, today, God will show forth his power. Concerning your marriage, concerning your business, concerning your system, concerning your health, where science say it is over where men say there is no solution right from now in the mighty name of jesus god will show forth now god will show forth his power he will show forth his power God will manifest his, himself concerning your life as the Almighty. God will manifest himself as God of all possibility. And before seven days, you will have your testimony. You will see the hand of God. You will have upper hand in that battle you have upper hand your testimony will shake your family your testimony will shake the body of christ your testimony will shake medicine in the name of jesus in the name of jesus receive your miracle receive receive receive receive receive healing healing miracle twins receive receive receive receive receive your breakthrough your breakthrough your victory receive in the name of Jesus it is done. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ